máa jíṣẹ́ o. gbẹ́rù rẹ sọ̀hún gbẹ́rù rẹ sọ̀hún ló ti ba ayé rẹ jẹ́ ọ̀rọ̀. jẹ́ kí mi yọ fa lọ ni. bọ́ọ̀lù fún bọ́ọ̀lù fún kí ṣẹlẹ̀ kí wọ́n sọ̀fọ̀ ṣẹlẹ̀ tayé orí fúláwà kí wọ́n sọ̀fọ̀ àkúnjà. yaba ń wo òun ní a rí ọ̀ràn ọ̀ràn nídi ọ̀nà ńlá ọ̀ràn. ọ̀ràn ìgbéraga ṣàti ba yé òun ẹ̀ jẹ́ n bó jẹ́ ẹ fẹ́ fẹ́ mọ̀ mú bò náà kàn ló kí mi ṣe kí mi ṣe é lo lo àpò àpò fúláwà. èjì rẹ mo fẹ́ sáré dọ́dọ̀ ìyá báràkà. jọ mọ̀rùfù mọ̀rùfù kóra lọ jàre ṣé ònẹ́bí àpò mẹ́ta kó bá mọ̀rùfù ìgbéraga tí báyìí rẹ̀ jẹ́ wò táyé mo ti ṣe oríire o oríire ti dọ́dọ̀ mi o bá fún mi tó ń ti yé fún mi. lọ́rùn mo ìmì mo ṣẹ́jú sí ọ mo ṣe kété rẹ̀ mo ṣẹ̀nà mo ṣùgbọ́n mo ṣàwó kété ó rí mi ó sí ó sí à ah, kété ó kejì rẹ̀ wí sí ọ̀rọ̀ lépa ni mẹ̀ ṣẹ́jú mẹ̀ ṣẹ́jú mẹ̀ ṣẹ́jú ibẹ̀ ni ibẹ̀ ni ni sẹ̀bílì yà ibẹ̀ ni ni sẹ̀bílì yà. sẹ̀bílì níbẹ̀ ni ṣe lílé asápamọ́. sẹ̀bílì wà ń bẹ̀ yẹn sẹbílì ya sábò ni bó ṣe rí ọ̀pọ̀ ìbọn sábò ìyẹn ni pé táíwò yẹn ń parọ́ fún mi ni irọ́ lè táyé pa é yọ. Ah, ó ti wá rògò lónìí mò ń padà lọ síbẹ̀ yẹn sìn hmm. sẹbílì ti rògò lónìí tí n bá gbá sẹbílì mú ẹ máa bá káàánú. àbọ̀ ìyá ìlọ kò bá gba bẹ́ẹ̀ ni ọ̀dà àrí ayannu asá lọ. èyìnbó wá kí n gbà. èyí ni kò gbà. ìlọ̀tọ̀ bá gbà rẹ̀ sọ́kọ́ ìyàbọ̀ wọn ò máa gbé mi wọn wá di àyà mi wálé o. irọ́ ni o amọ̀dúpẹ́ o ah, ah. ìyàbọ̀ oníbúrẹ́dì. Eh? Eh. ìyẹn ni pé bí lo wà ó tiẹ̀ wá ti wá dáa báyìí táyé ò rí pé lórí burúkú nìwọ ṣé bí wọ́n sọ fún mi wípé sẹ́bílì ò sí lé ni nǹkan tí mo wá fẹ́ báyìí sẹ́bílì mo wá gbowó mi ni kówó mi fún mi tó bá ti fẹ́ wàhálà báyìí báyìí báyìí fún mi lówó mi ni. ẹ wò kó dìrọ̀lẹ̀ máa bá yín. kìkì í ṣèmi ló bá sọ mo ní kó fún mi lówó mi ò sọ fún mi pé kí n máa lọ sílé ilé ibo ni kí n máa lọ fún mi lówó mi ń sìn sìn. báyìí báyìí báyìí. no akim rí owó gbà ẹ mọ̀rùfù kí n bẹ̀rẹ̀ kí yọ ẹyin ẹ̀ kó mi rẹ̀ ni ó ń fúrukú dọ́ lè sì ṣe dreadlock lórí rẹ̀. ẹ̀ka kò mẹ́ràn mẹ́ẹ̀ ó torí wọ́n gbó mẹ́ẹ̀ ó fọrùn wọ́n gbà mẹ́ẹ̀ ọmọ ah, ọwọ́ tẹ wèrè. ọ̀rẹ́ wa lẹ́yìn títí máa ń yú bàtà two one ẹ wò ẹ jẹ ká dojú dọta má bà mí sọ ẹ jẹ ká dojú dọta ìyọlẹ fúláwà ó lé ó ó lé ó ọkùnrin ní ké ikò gbére lọrẹ olórí burúkú ni olórí burúkú ni gbére lọrẹ ìmú asálọ asálọ asálọ. èyí kò fún mi lọ́wọ́ mi o. ọ̀yẹ́ mi ọ̀ ẹ wò ó ní ṣe iléeṣẹ́ búrẹ́dì kan. láìké láìké kò sẹ́ni tó lè bá mi sálọ̀. dìmú dìmú dìmú dìmú.